tá fi jẹ́ aláyé olùrànlọ́wọ́ aláìlẹ́nìyàn the one who seated on the throne and no man can dethrone mọ́gàjí àwọn alágbára bíbélì wípé ẹ máa yin olúwa ẹ̀yin orílẹ̀-èdè gbogbo nítorí ó pọ̀ ní àánú nítorí ó pọ̀ ní òre nítorí ó pọ̀ ní ìrànlọ́wọ́ àní ẹ máa yin olúwa ẹ̀yin tí ẹ mọ̀ rírì agbára rẹ̀. You are worthy. You are worthy. You are worthy. Ó tóbi, ó tóbọ̀. Ọlọ́run àwọn bàbá wa. Ó tóbi, ó tóbọ̀. Ẹ̀rí ti dé alágbára gígagíga àtòpè àtòbọ̀ àtòkì ọlọ́run àwọn bàbá wa amúnitán tẹ́nikẹ́ni ò lè gbà lọ́wọ́ rẹ̀ agbanitán tẹ́nikẹ́ni ò lè fi sínú ìdè ọ̀dà nìkan pàṣẹ ọ̀dà nìkan ṣèjọba àtọ bàbá máa pẹ́ nìkan ní bàbá àdáṣẹ pa ọba fáwọn ọba àbò lọ́jọ́ ogun àbò lọ́jọ́ tí ò sóbò ìrọ́jọ́ gbogbo olú olú nínú àwọn ọ̀rẹ́ o olúwa àwọn olúwa wákàtí náà lè ta yóò bá rí rí lábẹ́ agbára mímọ́ jésù. ó pé òkun níyà jésù ẹ̀yin òkè ńláńláńlá ẹ tẹríba òkè kékèké ẹ máa fọ́ ẹ̀yin òkè ẹ wó ẹ wò ẹ wò lolúwa àwọn ọmọ ogun sọ ìṣú máa wò àìrọ́mọbí máa wò lolúwa àwọn ọmọ ogun sọ ọ̀rọ̀ méje lórí ìgbà pẹ̀lẹ́ kó bàbá bàbá dáríjì wọn torí wọn mọ ohun tí wọn ṣe lónìí ni wọn yóò pẹ̀lú mi ní paradíṣe ìyàwó ọmọ rẹ ọmọ ọmọ ìyá rẹ ọlọ́run mi ọlọ́run mi èéṣe tí wọn yóò fi kọ̀ mí sílẹ̀. Eli Eli lama sabakitana. Òbẹ̀gbẹ̀ mi bàbá ní ọ̀rọ̀ rẹ̀ ṣòfin ìdílé. O parí, O parí, O parí, O parí, O parí, O parí, O parí. O ìràwọ̀ O fún sọ. Ọ̀rọ̀ méje lórí igi àgbélébùú ló ní ẹ̀wọ́ olùlẹ̀. Ẹ̀wọ́. fibroid máa wó. gbogbo fibroid ẹ di fine boy. ẹgbẹ́ orí yìí sókè o. lolúwa àwọn ọmọ ogun sọ. tani ọba ògbó yóò. olúwa tó lé ní ogun. olúwa tó lé tó lágbára. àti ìṣọwọ́ ikú mú. jagun bólú fúnra rẹ̀. ajagun tó gba ìsọlẹ́nu. ó pín gbogbo ìjà òpin gbogbo ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ìrìnàjò gbogbo ìkọ́mẹ́lẹ̀ ní fi ìkọ́mẹ́lẹ̀ ògbó ni ògbó ògbó ni ọ́nìwó ògbó ògbó ni ọ́dọ̀jọ́ ògbó ògbó ni ọ́dọ̀jọ́ ògbó ọwọ́ tó ṣẹ́gun gbogbo tó dé o amúrayọ tuntun asọ̀rọ̀sọ tuntun àjíǹde ara gbogbo ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbà rẹ ìbà rẹ Jésù ọba áńgẹ́lì ọba ènìyàn ìbà rẹ àṣẹ. ìbà o. ìbà rẹ olódùn ọmọ o. ìbà rẹ mare o ìwọ tó gbà ká yóò gbé wa yìí lẹ̀ ìwọ tó ṣàwá láti ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ mú wa fún sọ̀rọ̀ pariwo nínú ògo ìbàrẹ̀ olódùmarè o ìbàrẹ̀ olódùọmọ rẹ o ọba yẹmi dá máa jẹmu láti inú ọlẹ o dẹ̀ dá mi o kò dẹ̀ dà mí o ò bá yé mi dá máa jẹ̀mú láti inú ọ̀lẹ̀ o ò dà mí o Jésù ò dà mí o ò bá yé mi dá máa jẹ̀mú ò bá yé mi dá máa jẹ̀mú láti inú ọ̀lẹ̀ láti inú ọ̀lẹ̀ ò dẹ̀ dà mí o. àánú láti ìgbà tí ò sí nǹkan kan lọ́wọ́ wa o ó mú wa rìnrìn àjò yẹn nínú ògo kò dà wá o kò dẹ̀ dà wá o ó bá yé ẹwà ọdá máa jẹmu nígbà táwa gángan ò sí ìdààmú kò dẹ̀ dà mí o kò dẹ̀ dà mí o ẹjẹ́ àjọkọ́ ó bá yé mi dá máa jẹmu láti inú olè.